Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà. Ìfẹ́ inú rere sí ènìyàn. Orúkọ mi ni Olùṣọ́àgùntàn Adéwọlé. Ẹ̀rí Olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti eh, ti Life World èyí tí ó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ ti BMAA eh, ní gbogbo àgbáyé. A fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè ní ọmọdé ní àgbà lọ́kùnrin àti lóbìnrin wa ní orúkọ Jésù Kristi. Ní òní yìí, a ó máa bá ara wa sọ̀rọ̀ lórí àkòrí tí mo pè ní ìkọ̀sílẹ̀ ìkọ̀sílẹ̀ um tí a bá ń sọ nípa e, ìkọ̀sílẹ̀ ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó a rí tó jẹ́ pé ó pọ̀ lọ́jọ́ òní oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ìkọ̀sílẹ̀ ni a lè rí àwọn àpẹẹrẹ àti onírúurú fún láti lè fìdí eléyìí fi múlẹ̀ ṣùgbọ́n ká tún máa lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi yìí ẹ jọ̀wọ́ màá fẹ́ kẹ́ fún àdúrà Baba wa àti Ọlọ́run wa, àjíǹde àti ìyè, a fi ọpẹ́ àti ògo àti ọlá àti ìyìn fún ẹ̀yin Ọlọ́run wa. A gbé yín ga torí wípé ẹ ò yípo padà. Ọlọ́run ayérayé gba ọpẹ́ wa ní orúkọ Jésù Kristi Olúwa ẹ gbà yín wa. Baba ń lọ sínú ọ̀rọ̀ yín, a fẹ́ kí ẹ tan ìmọ́lẹ̀ yín sí ọkàn àyà wa kí òye ọ̀rọ̀ yín kó wọnú ayé wa kí a sì lè di alábùkún fún nípa iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀, bí mo ṣe ń sọ lẹ́ẹ̀kan, ta bá ń sọ nípa ìkọ̀sílẹ̀, ẹ rí i pé ìkọ̀sílẹ̀ jẹ́ nǹkan bí nǹkan tí a tá a gbé jùnù bí ohun tí kò dára àbí bí ènìyàn tí kò níláárí tí a kò fẹ́ mọ́. um tá a bá ń sọ nípa ìkọ̀sílẹ̀ èèyàn kan ó lè kọ ẹnìkan sílẹ̀ eléyìí tí máa ń jẹ́ máa farahàn nínú dídùn àbí nínú títa nínú ríro ẹni tí a kọ̀ sílẹ̀ a máa ní ìrírí ìbànújẹ́ àbí títa àti ríro wọ́n máa nírú ìbà wọ́n máa nírú èsì bẹ́ẹ̀. Ẹ rí i pé tí àì, tí ẹni àfẹ́sọ́nà, àfẹ́sọ́nà lè kọ ẹni, ó lè kọ ìyàwó tó ń fẹ́ sọ́nà, ó lè kọ sílẹ̀. Eléyìí sì máa mú, á kí ìfò, ìṣòwò, èròǹgbà wọn láti lọ ìyàwó, á kó forí ṣánpọ́n. Ẹ i pé ọmọ ilé ìwé a lè kọ ọ́ sílẹ̀. Lá àwọn ọ̀rẹ́ ọmọ, ọ̀rẹ́ ọmọ, ọ̀rẹ́ ọmọ ilé, ní ọmọ ní ilé ìwé, ó ṣe é ṣe ká kọ ọmọ ilé ìwé kan sílẹ̀ káwọn ẹgbẹ́ ẹ̀ àbí àwọn ọ̀rẹ́ ẹ̀ kí wọ́n kọ sílẹ̀. Eléyìí sì máa mú ìbànújẹ́ wá fún irú ọmọ bẹ́ẹ̀ eh, ti ọmọ ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ tá a sílẹ̀. Bẹ́ẹ̀ ni òbí pàápàá wọ́n lè kọ ọmọ sílẹ̀. um ṣùgbọ́n lónìí yìí a máa kíyèsí um wípé èyíkéyìí tí ì bá jẹ́ nínú àwọn àpẹẹrẹ gbogbo ẹ rí i pé ìkọ̀sílẹ̀ ó jẹ́ nǹkan tí ó máa ń tó máa ń mú ìbàràjẹ́ àbí ìbànújẹ́ àbí ọgbẹ́ ọkàn ohun tó máa ń yọrí sí òhun ni òhun Lónìí yìí máa wo ìdáhùn sí ìbéèrè wípé kí ni mo ṣe lè wá bọ́ kí mo ṣe lè padà bọ̀ kúrò nínú ipò ìkọ̀sílẹ̀ nínú ayé mi. Tí a bá kọ̀yàn sílẹ̀, tí a bá kọ̀ mí sílẹ̀, tí a bá kọ̀ ọ́ sílẹ̀, ọ̀nà wo ni a lè gbà láti lè fi jàjà borí, ẹ́, borí ìkọ̀sílẹ̀? Ọ̀gbọ́n wo, ọ̀nà wo la lè gbà táa fi lè ṣẹ́gun? Ìwé Aísáyà ni màá sáré wò. Ìwé Aísáyà orí, orí ìkẹtà lé ní àádọ́ta, ìkẹtà lé ní àádọ́ta ìwé Aísáyà. ó wà, nínú láti orí kìíní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 ó ń jẹ́ kí a rí nǹkan tí wòlíì ó ń jẹ́ ká rí mẹ̀sáyà ìyẹn jésù olúwa wa wí gẹ́gẹ́ bí ẹni tí a kọ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ẹni ìkáàánú àti ẹni tí a kọ̀ sílẹ̀ látọ̀dọ̀ gbogbo ènìyàn ìwọ àti èmi a kọ̀ ọ́ sílẹ̀ ó ń fi ó ń fi mẹ̀sáyà fi hàn wá ní ṣáájú bíbọ̀ rẹ̀ eléyìí sì jẹ́ ká mọ̀ wípé pé mẹ̀sáyà pàápàá ẹni tó jẹ́ jésù kristi olúwa wa òye ó nípa ayé wa òye yé nípa ìkọ̀sílẹ̀ torí pé òun pàápàá torí pé Jésù Kristi pàápàá ó ti la ìkọ̀sílẹ̀ ó ti là á kọjá wọ́n ti fi ṣe ẹni ìkáàánú àti fi ṣe ẹni tí a ò kà sí níwájú gbogbo ìran ènìyàn ṣùgbọ́n ìwọ tí ò ń gbọ́ mi ọ̀nà wo wá lo wá ṣe lè gbà báyìí láti wá lè láti wá lè borí láti wá lè ṣẹ́gun ìkọ̀sílẹ̀ ẹ wo nǹkan tí ìwé Pétérù tí ó sọ fún wa Pétérù kínní orí karùn-ún ẹsẹ̀ keje Pétérù kínní orí karùn-ún ẹsẹ̀ keje ohun tó ń ohun tó wà níbẹ̀ náà ni wípé ó ní a ń láti gbìyànjú láti lè fi mú ọ̀rọ̀ wa lọ tọ Ọlọ́run wá ká mú ìkọ̀sílẹ̀ ọ̀rọ̀ ìkọ̀sílẹ̀ yẹn ká má dá gbé bí ẹrù fúnra wa ṣùgbọ́n ká gbé ẹrù yẹn ká gbé tọ Ọlọ́run lọ ẹ gbọ́ nǹkan tí Pétérù kìíní sọ Pétérù kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje Bíbélì wípé ó ní ẹ máa kó gbogbo àníyàn yín lé torí pé ó ń ṣe ìtọ́jú yín ẹ máa kó gbogbo àníyàn yín lé nítorí ó ń ṣe ìtọ́jú yín ẹ ké hallelujah. Ẹ rí i pé Pétérù ló ń gbà wá níyànjú ńbẹ̀ yẹn, ló ń gbà ọ́ níyànjú. Ìwọ tí o ní tó ti ní ìlà kọjá àbí ìrírí ìkọ̀sílẹ̀, bóyá ọkọ ló kọ̀ sílẹ̀ ni, bóyá aya ló kọ̀ sílẹ̀ ni, bóyá bàbá ló ti ẹ̀ sílẹ̀ ni. Pétérù ń sọ fún ọ, ọ̀rọ̀ Ọlọ́run ń sọ fún ọ wípé kó àníyàn yẹn lọ bá Ọlọ́run. Má dàgbé, má dàrú, ẹrù tó wúwo ni, ó sì lè wú ọ mọ́lẹ̀. ẹ rí i pé ọ̀nà ta tún lè gbà òun ni wípé ká pe ẹ̀mí mímọ́ sí ojú iṣẹ́ ọ̀rọ̀ náà, ká gbé ọ̀rọ̀ yìí, ká pe ẹ̀mí mímọ́ sí ọ̀rọ̀ yẹn nínú ìwé Jòhánù orí kẹrin, orí kẹrìnlá, ìwé Jòhánù orí ìkẹrìnlá. Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ Ọlọ́run yẹn. Ìwé Jòhánù orí kẹrìnlá ní àti ẹsẹ̀ ìkẹẹ̀dógún sí ẹsẹ̀ ìkẹ ìkẹrìndínlọ́gbọ̀n. Ìwé Jòhánù orí ìkẹ kẹrin ìkẹrìnlá láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún sí ẹsẹ̀ ìkẹrìn dín ní ọgbọ̀n. Ó ní torí mo fi àpẹẹrẹ fún yín kí ẹ̀yin kí ó lè máa ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mo ti ṣe sí yín. Ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ọmọ ènìyàn kò wá, kò, kò tóbi ju Olúwa rẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni ẹni tí a rán kò tóbi ju ẹni tí ó rán lọ. Ọ̀rọ̀ yẹn tẹ̀síwájú bẹ́ẹ̀ yẹn. Ẹ rí i pé a rí àpẹẹrẹ Jésù Kristi wípé Jésù Kristi pàápàá ó, ó, ó, ó, ó fi àpẹẹrẹ, ó fi hàn wá pé ńgbà tí Jésù Kristi tó ń la ìpèníjà kọjá àwa náà pàápàá a máa la ìpèníjà yẹn kọjá ṣùgbọ́n nǹkan tá a lè ṣe ni wípé ká gba ẹ̀mí Ọlọ́run láàyè ká pe ẹ̀mí Ọlọ́run ká pè é sí ojú iṣẹ́ yìí òun ló máa lè ràn wá lọ́wọ́ láti lè borí gbogbo láti lè borí láti lè borí gbogbo ìkọ̀sílẹ̀ yẹn torí pé ẹ̀mí wa ó máa wà pẹ̀lú wa títí láé ó máa bá wa gbé títí láé torí náà torí pé ó ń bá wa gbé yẹn ẹ rí i pé tí ìpèníjà bá dé Tí ìkọ̀sílẹ̀ bá dé, ẹ̀mí mímọ́ wà pẹ̀lú wa yìí á fún wa ní okun àtàgbàra ní gbogbo ọjọ́ àti ní gbogbo ìgbà láti lè borí ìkọ̀sílẹ̀. Ẹ má jẹ́ ká wá gbàgbé nínú ìwé Róòmù orí kẹjọ, ìwé Róòmù orí kẹjọ ẹsẹ̀ kejìdínlógójì. Bíbélì jẹ́ kó yé wa bẹ́ẹ̀ yẹn wípé kò sí ohunkóhun tó lè yà wá kúrò nínú Kristi Jesu. Ìkọ̀sílẹ̀ pàápàá kò lè yà wá kúrò nínú Kristi Jesu. Ẹ ó ní ọ̀gbun àti ohun ìsinsìnyí, ohun ayé tó ń bọ̀ wá ó ní kò lè yà wá kúrò ní ìfẹ́ kristi jésù torí pé kristi jésù kristi ó ń wà nínú wa nípasẹ̀ ẹ̀mí mímọ́ ó fẹ́ràn wa a jẹ́ àtúnbí a jẹ́ ọmọ ọlọ́run ó fẹ́ràn wa ó kú fún alórígi àgbélébù torí a jẹ́ iyebíye níwájú ọlọ́run ohunkóhun tá a bá lè máa là kọjá ẹ jẹ́ ká máa kíyèsí pé àwọn ọ̀nà tá a fi lè borí ó ní pé ká máa ránra wa létí ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ wípé ọlọ́run wà pẹ̀lú wa ọlọ́run sì fẹ́ràn wa ohun kankan kò sì lè yà wá kúrò ní ìfẹ́ ohunkóhun tí èèyàn bá tiẹ̀ ṣe ohunkóhun tólówó bá ṣe ohunkóhun tí ọkọ tàbí àbí eh, aya ìbá ṣe ohunkóhun tí ènìyàn kan ìbá ṣe láti lè fi bà wá lọ́kàn jẹ́ kọ̀ wá sílẹ̀ ṣe ohun tó burú sí wa ẹ jẹ́ ká máa rántí wípé Jésù tó fẹ́ràn wa yẹn ó wà pẹ̀lú wa a sì lè ṣẹ́gun a sì lè borí a lè borí ìkọ̀sílẹ̀ a lè borí gbogbo ohun tó ń pè ní ìtadànù a lè borí ẹ nítorí pé ẹni tó fẹ́ràn wa torí ẹni tó yẹ pé ó kú fún wa nítorí ẹni tí ó jẹ́ pé ó jẹ́ àpẹẹrẹ fún èmi àti ìwọ. Èké hallelujah. Ìwọ mi mọ̀, ìwọ tó ń gbọ́ mi mọ nǹkan tí ò ń là kọjá. Bóyá ọkọ ló já ìkalẹ̀, ló já ìkulẹ̀ ni. Bóyá ìyàwó ló já ìkulẹ̀ ni. Bóyá tí ẹ kọ̀ ọ́ sílẹ̀ ní ibi iṣẹ́, o wá wò pé kò sẹ́ni kankan lọ́dọ̀ rẹ. Bóyá o ti lówó ńgbà kan rí ò lówó mọ́, o wá ń wò láti pokùnso torí pé wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀. Ayé ò gbóhùn ẹ, ohùn ẹ ò tí ta lójú gbogbo wọn. Ìrírí ẹ wọn ò tí ẹ rí. Mo fẹ́ kó fọkànbalẹ̀. Mo fẹ́ kó fọkànbalẹ̀ torí pé Jésù ẹni tó dá ayé àti ọ̀run pàápàá ó la ìkọ̀sílẹ̀ kọjá ó la nǹkan tó ń pè ní ìbìnújẹ́ ó la kọjá gbogbo èèyàn ló sì máa ní ìrírí bẹ́ẹ̀ ẹ má jẹ́ kó ṣàjòjì sí wa torí tí ẹ má pokùnso mo fẹ́ kó o pe Jésù Kristi sínú ayé ẹ ni gba Jésù Kristi yẹn gẹ́gẹ́ bí Olúwa tó lùgbàlà tó bá tíì ní mo fẹ́ kó o gbà gẹ́gẹ́ bí Olúwa tó lùgbàlà òun ló lè gbé ẹrù ayé yẹn òun ló lè gbẹ ẹrù yẹn ló lè gbẹ ẹgbàá rù tá a sì bẹ ẹgbẹ wàá rí pé ìtìjú yẹn á gbà sórí ara ẹ̀ a sì bẹ gbé àgbélébú ìkọ̀sílẹ̀ yìí wá rí pé wá sì di aṣẹ́gun torí pé Jésù Kristi fẹ́ràn rẹ̀ á mú ẹ là á kọjá á mú ẹ là á já pẹ̀lú ẹ̀rí bọ́ sí òdì kejì ó sì máa yin Ọlọ́run ó sì máa dúpẹ́ ìwọ tí ò ń gbọ́ mi lẹ́ẹ̀kan sí mo fẹ́ ní wípé tí o bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa tó lùgbàlà rẹ ọ̀nà kan nìyí láti bọ́ nínú ìkọ̀sílẹ̀ ọ̀nà kan nìyí láti di aṣẹ́gun lórí ẹ̀mí ìkọ̀sílẹ̀ àbí èrí ìkọ̀sílẹ̀ èyí tó jẹ́ pé òun là kọjá o lè wí pẹ̀lú mi tó bá yẹ kó fẹ́ fàájẹ́ fún Jésù Kristi ní wákàtí yìí wípé Jésù Kristi Mo rí ọ lónìí gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà mi. Mo sì rí ara mi lónìí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran ara mi lọ́wọ́. Jésù Kristi, máa bọ̀ ní ọkàn àyà mi, kó sì di Olúwa àti olùgbàlà mi. Torí pé mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi, mo mọ̀ wípé ẹ̀yin ti kú fún lórí igi láti mú ẹ̀ṣẹ̀ mi kúrò, láti pa ẹ̀ṣẹ̀ mi rẹ́. Jésù Kristi máa bọ̀ ní ọkàn, àyà mi, kó di Olúwa àti olùgbàlà mi kí a sì kọ orúkọ mi sínú ìwé ìyè. Mo dúpẹ́ torí pé ti ṣe Ọlọ́run ní orúkọ Jésù Kristi, Olúwa wa tí o bá ti sọ eléyìí eh, mo fẹ́ kí ẹ káàbọ̀ sínú ẹbí ọlọ́run wọ́n fẹ́ gbà ọ́ níyànjú wípé kó wá ìjọ tí wọ́n ti ń gbàdúrà tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run lọ bá olùṣọ́àgùntàn tó wà níbẹ̀ sọ fún lónìí wípé òní ọjọ́ karùn oṣù karùn wípé o ti fi ayé fún jésù kristi olùṣọ́àgùntàn bẹ́ẹ̀ yóò sì máa ràn lọ́wọ́ láti mọ ìgbésẹ̀ mi gbogbo tó yẹ kó gbé láti dàgbà nínú ẹ̀mí ọlọ́run ṣùgbọ́n tí ìwọ bá fẹ́ pè mí bóyá o fẹ́ béèrè béèrè ni àbí o fẹ́ o fẹ́ kí n gbàdúrà pẹ̀lú ẹ o lè pè mí sórí aago plus two three four um, eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi a tún máa pàdé Jésù ní Olúwa ẹ jẹ́ ká gbàdúrà àjíǹde àti ìyá gbẹ̀yìn ga ní orúkọ Jésù ẹ gba ọpẹ́ wa ìjọba tí ń parí iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ gbogbo ọkàn tó ti gbà yín gbọ́ àtọkàn tó ń la ìròṣòro kọjá gẹ́gẹ́ ọmọ Ọlọ́run tó ń la ìkọsílẹ̀ kọjá gẹ́gẹ́ ọmọ Ọlọ́run Olúwa dáwọlé wọn jẹ́ kẹ́rì kó tẹ̀lé orúkọ yín kó dé àyìnlẹ́gùn ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Jésù ni Olúwa, ó dàbọ̀.